الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير أبو موسى الأشعري لما سألكم يونفون أتوبى وصحابة النبي محمد صلى الله عليه وسلم oni òjíṣẹ́ ọlọ́run kalẹ̀kùn kí a ti gbé ọmọ bá ní tó sọ fún wa òní pé innama mathalu al-jalisi as wal-jalisi Asu. ó lè rí àpẹẹrẹ ẹni tí ń béèyàn rẹ̀ jòkó tí ń béèyàn rẹ̀ sọ̀rẹ́ tí ń béèyàn rẹ̀ rìn àtẹni tí ń bá èèyàn bú sọ̀rẹ́ èèyàn bú la ní ní alábàásọ rẹ̀ èèyàn bú ní alábàárìn rẹ̀ Ànábì lè rí ń tọ́jọ́ sallallahu alaihi wasallam dàbí ẹni tí ó gbé tùràrí olóòórùn tùràrí tí ń rùn dáadáa lọ́wọ́ àtẹni tí ń fín ẹ̀wìrì iná ẹ̀wìrì iná òun ni wọ́n ń pè láwọn alágbẹ̀dẹ ẹni tí ọba mọ ẹ̀wìrì iná ọsà àwọn welders àwọn alágbẹ̀dẹ ìgbàlódé náà nù àwọn tí ń gbó irin mọ́ irin iná làwọn náà fi lẹ irin ní fi ṣe jó fàhámìlú miski imma an yuhdiyaka wa imma an tabta'a minhu wa imma an tajida minhu rihan tayyiba àpèjúwe alákọ̀ọ́kọ́ onítúrà rí onílọ́fíńdẹ̀ olóhùn dáadáa ànábì ní bọ́ bá jòkó tì ìkànnù mẹ́ta ní ọ̀jẹ̀ tiẹ̀ nínú kó pé ẹgbà sọyún wa ẹ̀rí kíní ìlú oorun kò fi lọ́fíńdà sí ọ̀la àbí ẹgbọ́wọ́ yín wá àbí kí wọn náà ní á kíní ìdá ẹ̀ta fún mi kí n ra bọ́ bá tiẹ̀ wá rí kankan kò bùn ọ́ ìwọ náà lówó tè rà ò ní gbóòórùn burúkú lọ́dọ̀ rẹ̀ òórùn dáadáa lọ́gbọ̀n tó fi kú ó kéré nù kọ́dà kó lówó sọ sáà ti jókòó tì í. òun náà kápá kí mú rẹ̀ ọmọ gbọ́ òórùn dáadáa kọ́dà bó lówó àpẹẹrẹ ẹni tí ń gbé èèyàn rí àpẹẹrẹ ẹni tí ń mú èèyàn rí ní ọ̀rẹ́ kò sí tí ó fi kún ó rí kanu mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí kọ́ gbọ́ ohun tí ọ̀dà àpẹẹrẹ dáadáa lànàbí fi lélẹ̀ o tọ́ wà náà fi holkir alágbẹ̀dẹ ń kọ́ ẹni tí ń finá ẹ̀wì iná ànábì ò pé ẹsẹ̀ ní kéèyàn ọgbọ́ yíyan bá dé alágbẹ̀dẹ kọ́ máa finá o kò wí bẹ́ẹ̀ o àkàwé lànàbì ń ṣe fún wa o ní reality táwa náà rí i pé bó ti rí gan-an tọ̀ kí lẹ́yìn ó rí ní bàbá lọ jókòó ti ẹlẹ́wìrì náà imma an yuhrika thiyabaka wa imma an tajida minhu rihan khabithatan ànábì lọ́kàn nu méjì náà ni nínú kí ibi o ti jókòó òun finá òun náà mọ̀ọ́mọ̀ o kọ́dà ó lè má fẹ́ kọ́kàn o àmọ́nà rẹ̀ lè ta sí ọ lásọ yóò sì jó o aṣọ rẹ̀ bàbá tí ẹ̀ wá ní á gbogbo ẹ̀ ti ṣe iná wọn kan sásọ mi ò ní gbóòórùn tó dùn mọ́ ń bẹ́ òórùn náà ti rìn òórùn ẹ̀wùrì ò lè fi wé òórùn kínní tùràrí olóòórùn àpẹẹrẹ mi lànàbí tó fi lélẹ̀ wọn ìyẹn ni pé kéèyàn má tanra rẹ̀ kéèyàn ọmọ ṣe kíni ọmọ tanra rẹ̀ yorùbá náà ní àgùntàn tó bá bá àjárin yóò ṣe kíni yóò jẹgbẹ àgùntàn ordinary lè òun ò ní jẹ ìgbẹ́ àmọ́jọ́ tó bá di pé ajá lọ̀rẹ́ rẹ̀ orí ń jẹ lónìí orí ń jẹ lọ́la òun náà padà jẹ gbogbo ẹni tí ń tanra rẹ̀ pé àánú ah, ọmọ mi àánú ah, ẹni bá a ṣe rán dandan wọn ọ̀n bá yahoo yahoo rìn oníwọ̀ yahoo yahoo ara rẹ lọ ń tàn o yọ padà mọ ọ kan tí wọn nù gbà á ọ̀rẹ́ yìí hàn náà ọ̀n ní zìnà rìn oníwèé sọ ń zìnà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tá a rí àwọn tí èké wọn lọ kó tira ọ̀wá lẹ́lẹ́sìn nìwọ. Ànábì sallallahu alaihi wasallam, ànábì ni ẹni èèyàn bá ń bá rìn ọ̀kan nínú oore rẹ̀, bọ́ba ìgbọ́ rẹ̀ dáadáa ni yóò kàn ọ́. Ẹni bá sì ń bá rìn bọ́ba jẹ́ aláburú, kò sí protection tó ní tí ò ní jẹ́ kọ́kan nínú aburú rẹ̀ kó ṣe kíni ọ̀dọ̀dọ̀ rẹ̀. Kí wá ni solution? Solution náà là ànábì wí fún wa pé wọ́ rẹ̀ dáadáa bá rìn, wá dáadáa bá rìn kọ́dàbọ̀ sàǹfàní kankan ju pé òórùn dáadáa lọ mọ̀ gbọ́ bí wọn náà tiẹ̀ tí ilé ṣètò yọ mọ̀ ẹ̀ńkọ́rẹ́jì wọn náà gbogbo ẹni tí ọba ti lọ́rẹ̀ẹ́ tí ń ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ pé ṣe dáadáa lọ́wọ́ rẹ mi o ẹ má kílá náà o gbogbo kòríkò sùn wọn dọ̀tá lálùkì àmọ́ o ilẹ̀ mọ̀tàkìyìn àbáwọn tí o gbé foundation ọ̀rẹ́ ṣíṣe wọn ni tọ́lọ́n bá fẹ́ ní ọ̀dà àpọ̀ nítorí tú wa ká ní kí ọmọ ẹsẹ̀ ń tí ọlọ́run fẹ́ o. Ànàbí Hurera radiyallahu anhu, Abu Hurera náà gba hadithi mẹ́wàá, annan nabiyya sallallahu alaihi wasallam bá sàlékún yọnu fún gbogbo àwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam. Ó ní ànábì kíkẹ́ àtọ̀lọ́lọ́wọ́n máa bá ọmọ tó sọ báyìí fún wa oni arrojulu ala diini khalili falyanzur ahadukum man yukhalil akhrajahu abu dawud wa tirmidhi anabi ni gbogbo nkaluku lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni ó wà o arrojulu ala diini khalili ẹni pé bọ́ọ̀rẹ́ rẹ̀ bá ti rí nìwọ náà rí náà wí lárúbáwá ni pé máwùlẹ̀ júwe ara rẹ̀ fún mi jẹ́ mọ̀rẹ́ rẹ̀ má wùlẹ̀ ṣe kíni má wùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa dandan fún mi pé báyìí lórí báyìí lọ rí ta lọ ń bá rìn mi bá ti mẹni tó ń bá rìn mo ti mọ̀ ọ́ ar-rajulu ala dini khalili falyanzur ahadukum man yukhalil kọ̀ǹkàlùkò wẹ̀ni tí ọba mú lọ́rí ayò gbogbo rẹ tí ọba kó bá yàn ìmọ̀ àkóbá àtayé àbákóbá àtàlùkìyàmọ̀ gbogbo náà ní ṣẹlẹ̀ lónìí ẹlòmíì lọ́dún mẹ́wàá ogún ọdún lẹ́wọ̀n lórí tí ò ṣe tí wọ́n kó ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ pé ń ṣàbúrú ọmọgbọ́rẹ̀ ń jalè ọmọgbọ́rẹ̀ ń yàwú yàwú wọ́n sì tún jọ ah, àwọn kékeré làwọn ti ń bára wọn bọ̀ wọn wọn tí ó dènà nù yìí wọn kọ ẹlòmíì ogún ọdún ní ń gba òun òun kà lọ kí ọ̀rẹ́ òun ni o nígbà àwọn ọmọ àwọn ọ̀rẹ́ burúkú ò sì ní fọ ọmọ wọn láwọn jọ ń ṣe náà ni kéèyàn ọmọ o kéèyàn ọmọ kò bára rẹ̀ lákòbá tayé ètò tiẹ̀ wá burú ju òun làkòbá tàlìkìyàmá gbogbo ẹni tí ọba ti rí pé ntọ́rẹ́ rẹ̀ ń ṣe yìí ọ̀fẹ́ ni ìmọ̀ ọ̀fẹ́ àbí ntọ́lọ́wọ́ ọ̀fẹ́ nù wà lọ jìnà sí o èyí ń lò fi lè dóòlà ara rẹ o ọlọ́mọsá sàmánà gbogbo wa wasalilahuma wasalim barik ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in